padà sórí ètò Ògo Ìgbàlà eh, ó dá mi lójú pé à ń yin Ọlọ́run lénìí à ń gbé Olúwa ga ẹ eh, bí ojú ṣe mọ́ lọ ohun tó dára náà ni ká gbé Ọlọ́run síwájú gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ẹ ó sì dá mi lójú pé òun pàápàá bàbá tí ń dúró tọmọ ni kò ní já wa kulẹ̀ láéláé kò ní fi wálẹ̀ nígbà mm. kan kan rárá yàwá ẹ kú kalẹ̀ lórí ètò Ògo Ìgbàlà eh, à ń gbádùn yín torí pé ẹ̀yin gan ẹ̀ ń fi ọ̀rọ̀ ọlọ́run ẹ̀ ń fi òye ọ̀rọ̀ ọlọ́run ẹ̀ fi ń bọ̀ wá. ẹ kó tó di pé mo kọjá lọ sí abala orin mẹ́ àwọn orin àwọn orin tó perégedé ẹ kí n sáré tún béèrè eléyìí torí ẹ̀sẹ̀ ti sọ díẹ̀ ẹ̀yin wá máa ń kọ orin ẹ̀ máa ń kọ orin báwo lẹ ṣe wá máa ń gbà yín sí. inspiration mm. basically inspiration comes from God. Bẹ́ẹ̀ni. God is the creator. Olúwa Ọlọ́run ló dá wa. Mm and then our gan fúnra wa we are creatives mm -hmm. in other words àwa gan fúnra wa a create. bẹ́ẹ̀ni. so God is my major inspiration mm. inspire me mm. then I get inspired through preachings mm. mo lè wà ní church ńgbà míì kí n máa gbọ́ pastor mm. pastor ṣe ń bó ṣe ń preach yẹn ah, ọ̀rọ̀ kan ọ̀rọ̀ méjì ó máa wọ̀ mí lọ́wọ́ létí mm. màá mm, kọ sílẹ̀ màá kọ sílẹ̀ màá lọ develop we màá find out more about nǹkan yẹn màá máa find out more about it and from there by the help of the Holy Spirit orin máa dodindi. Hmm. so Then. basically inspiration from God. ah ó ga jù àdúpẹ́ èmi gan pàápàá mo máa ń gba àwọn ẹ̀mí sí láwọn ọ̀nà yẹn hmm. eh, ìyá wa eh, ẹ ti ń ṣe orin ó ti tó bíi ogún ọdún ṣé tí wọ́n bá pè yín báyìí ní àwọn ilé ìjọsìn ṣé ẹ̀yin máa ń charge àwọn pastor. Ah. <laughs> èmi ò ń charge o hmm. ṣùgbọ́n bíbélì gan sọ pé eh. ẹni tó bá ń tó bá ń preach látòrí pẹpẹ eh. ìdí pẹpẹ yẹn náà ló ti máa máa jẹun hmm, hmm. kò dáa kí ẹ kíyàn pé gospel artist kó wá kọrin ní church kẹ má lè fún ní nǹkan tó jọjú tó jọjú tí ẹ ń ṣe nǹkan nǹkan tó jọjú <laughs> ẹ̀yin ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ ṣe gbọ́. tó wáyé pé àwọn circular artist ni tó wá láti tà tán wá kọrin àmọ́ bí program wọn ṣe máa rí bí shows wọn ṣe máa ń lọ àmọ́ èyí tó máa ń sọ fún wọn mm. the same time tá máa jókòó tá máa fi kọrin làwọn náà máa jókòó tá máa fi kọrin studio kan náà la máa ń lọ iye kan náà la máa san. Hmm. So how will it now be for a gospel artist to go to a, a, a church to minister and then you don't give him anything? You just say bless you. Hmm. Kò dá tó. So àwọn ò kì í charge o ṣùgbọ́n a máa ń fẹ́ kọ́ fún wa ní nǹkan tó jọjú. Just to appreciate us. Hmm. That is justice. it. Bẹ́ẹ̀ ni o eh, Bíbélì náà ló sọ, ó ní owó báyìí náà ni kẹ̀kẹ́ ẹ̀yìn rere, ẹ̀ ó ní ọtí wáìnì òun ló múnú alààyè dùn. Hmm. Ṣùgbọ́n owó òun ni ìdáhùn gbogbo inú mm. bíbélì ló wà ìyá kò sí àsìkò púpọ̀ fún mi àwọn aráalé wọn fẹ́ tẹ̀lé yín ẹ bá mi sọ àwọn social media sí yín. okay uh, i'm on youtube as uh, melodies from heaven. okay. youtube melodies from heaven um, instagram adebimpe afolabi hmm. adebimpe afolabi and on um, twitter Melodies_Heaven. underscore also on um, Instagram I also have a page too Melodies from Heaven No, ni nìyẹn náà then on Facebook I'm on uh, Melodies from Heaven I have a page on Facebook Melodies from Heaven. ẹ eh, òun náà lẹ ti gbọ́ lẹ́nu sísítà mi yẹn gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tẹ̀lé wọn tẹ́ ṣì ní nǹkan tàbí méjì tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ wọn tẹ́mi ò tí ì béèrè ẹ bá mi tẹ̀lé wọn lórí àwọn ibi tí wọ́n ti dárúkọ fún wa ẹ jẹ́ kọ́ lọ sí àwọn orin tó perégedé ẹ orin méjì náà ni mo kó wá lọ́sẹ̀ yìí tá a máa yànnà náà ẹ̀ tá a máa wò lójú ẹ orin àkọ́kọ́ tí màá kọ́kọ́ fi hàn wá náà ni mo pè ní moríre Mike Abdul mm. moríre Mike Abdul hey, orin yìí ó jẹ́ orin kan tó máa ń wú mi lórí láti gbọ́ nígbà gbogbo tabari àwòrán tán fi yà á gbogbo ẹ ó ṣàmọ́lẹ̀ rekete wọ́n ń lọ síwájú lọ sẹ́yìn màmá wa kílẹ̀ bá mi rí sọ sí mo rí Mike Abdul níṣẹ́jú kan. <laughs> orin yẹn orin ẹ̀mí ni hmm. because bíbélì gan sọ pé ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà hmm. tabari rè gbà lọ́wọ́ Ọlọ́run ká máa dúpẹ́ so it's like appreciating God telling God thank you hmm. for this wonderful thing you have done for me you know and it's, it's the danceable song orin tó yẹ pé mm. orin ẹ̀mí tó yẹ pé orin tíyàn lè jó sí ṣẹ́mọ̀ it's a very nice song. ẹ hey, eh, moríire Mike Abdul ẹ nígbà tá a bá ṣe àfihàn moríire Mike Abdul fún wa ẹ máa rí orin tí mo máa sọ̀rọ̀ lé lórí lẹ́ni ó ní mo pè ní òṣè bàbá ẹ ti bẹ̀rẹ̀ pé lọ́wọ́ mi pé báyìí ta ni ògbóǹtarìgì mm-hmm. ah, tèmi tó jókòó tì mí náà ni àwọn ni wọ́n gbé òṣè bàbá síta. Si tẹ̀ wá o ṣé bàbá yìí à orin tó ń yin ọlọ́run lógo ni orin tó ń sọ títóbi ọlọ́run ó ń sọ dídára hmm. ọlọ́run ó ń sọ bí ẹwà ọlọ́run bó ṣe pọ̀ tó bí àánú ẹ̀ ṣe pọ̀ tó nígbà tí ayé gan bá ti ẹ̀rù wá pin tí ọlọ́run máa dìde fún wa báyìí ṣe wá rí àwòrán tán fi ya àwòrán ṣé bàbá yìí ó mọ́lẹ̀ ìyá wa kí lẹ rí sọ ẹ má hmm. tẹ̀ torí pé torí pé ó jẹ́ sísítà mi náà ni wọ́n ṣe àwòrán náà ṣùgbọ́n ẹ bá mi sọ nípa òṣè bàbá fún àwọn àlè. every song has a story. bẹ́ẹ̀ni. òṣè bàbá yẹn it was uh, while I was going through some challenges mm. go through àwọn nǹkan kan nínú ayé mi gbà yẹn hmm. Ọlọ́run á fi yé mi pé ó ṣáà wà láyé hmm. tó o bá sí láyé ṣé wàá máa ronú pé kankan ò ṣe dáadáa kankan ò lọ dáadáa ni. Hmm. so in every situation give God thanks. Hmm. you know so it made me realize that God is faithful ìgbà it's not every time tí wọ́n bá sọ pé eh, ọlọ́run mo fẹ́ lè mo fẹ́ lè lọ́lọ́run máa tètè fún ẹ ní nǹkan yẹn hmm. ọlọ́run mọ àsìkò tó tó tó dẹ̀ yẹ tó máa fi fún ẹ ní nǹkan yẹn hmm. bíi drama kan tó wà nínú ṣé bàbá yẹn pa hmm. obìnrin kan tó ń bẹ ọlọ́run fún ọmọ ìyá ọkọ yẹn dẹ̀ ni pé rárá òun ò fẹ́ nílé ipò jáde o ò bímọ for the past four years ọlọ́run dẹ̀ jẹ́ kójú tì ọlọ́run tó máa ṣe in less than two weeks obìnrin yẹn bó ṣe lóyún nìyẹn ẹni míì ń wáṣẹ́ ó ti lọ káàkiri káàkiri kò ríṣẹ́ o títí títí títí ó ṣáà ń bẹ ọlọ́run gbàtọ́ náà dẹ̀ máa ṣe iṣẹ́ tó wá rí iṣẹ́ gidi ni ó tún fún nílé wọ́n tún fún ní mọ́tò hmm. ṣé mọ̀ so àsìkò ní gbogbo nǹkan in every situation give thanks to God ká ṣáà máa dúpẹ́ máa ṣe ó ṣe bàbá ó ṣe bàbá ẹ ọ àwòrán yìí ó dára púpọ̀ nígbà táyìn náà bá rí ẹ nǹkan tá a ti ń sọ látàárọ̀ nípa orin yìí tán bá ṣe àfihàn ẹ̀ fún wa ẹ ó rí ẹ̀ǹgàn ẹ̀ bá mi gbé òṣùbà fún orin ó ṣé bàbá ẹ̀yìn o ní báyìí ẹ jẹ́ kí n lọ fi àwọn orin yìí hàn wá ẹ ká lọ wò ó ká jọ fi àwọn orin náà ká jọ fi yin ọlọ́run ọba lógo nígbà tí wọn bá fi padà wá ẹ màá ti bọ́ sí abala àgbọ̀gbọ́n pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alààyè tó máa bá wa sọ̀rọ̀ ọlọ́run ẹ kú kalẹ̀.